ọdún two thousand and six ọdún tí mo ṣe freedom lọ́dọ̀ gami náà nìyẹn two thousand and six ní ẹ̀yìn freedom mi wọ́n pè wá sí artist night kan ní sáìdì ìjú ìṣàgà ṣùgbọ́n mi ìmọ̀nà yẹn dáadáa èmi àti àwọn ọ̀rẹ́ mi mẹ́ta ọ̀nìkàwá act torí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo lè ṣe stage performance dáadáa ṣàtàwákọ̀ àwọn costumes àwọn aṣọ ogun tá a fẹ́ lò ìbọn tá a máa ń lò lábúlé àwọn culture film wa yẹn àpò dání so that gbàdébí night là ń lọ wá kúrò níbi after ten gbàtà máa fi wọ ibẹ̀ yẹn kí ni là ń lọ Ìṣàgá là ń lọ ọ̀tọ̀ níbi tá mọ́tò bí tá a wọ̀ sàpàtà máa dádúgbò yẹn àwọn olè ṣẹ̀ṣẹ̀ rọ́ bùtàn tó ṣe àwọn èèyàn léṣe gan àwò mọ̀ ọwọ́ ẹni tí mo ti lọ béèrè ọ̀nà ó kọ̀ dì mí mú ni pé mo ti mú kan nínú àwọn olè yẹn àti bàbá after twelve ló bá bọ́dà mo ń béèrè ọ̀nà lọ́wọ́ yín ni olè báwo eré ni ká tó ṣẹ́jú pé àwọn èrò ti jáde sí wa ó ti bẹ̀rẹ̀ sí ní nà wá ṣùgbọ́n torí mi mo ṣíwájú igi tó kọ́kọ́ bà mí mi ìmọ̀ kankan mi mọ̀ pé mo ti faint nǹkan tó kọ̀ mọ̀ lájú ni wípé wọ́n ń da mi sí mi àṣepọ̀ mi kọ́ pẹtrol ni uh-uh. wọ́n fẹ́ sun àwa mẹ́tẹ̀ẹ̀ta kò wá sí ṣàná ẹni tó wá lọ pè wá kó lọ mú ṣàná wá ìyẹn wá jẹ́ tíátà bí yẹn ṣe dé ó ṣàpèjẹ sí sọ̀rọ̀ díẹ̀díẹ̀ oní tíátà ni wà ẹjọ́ ẹ̀yà ni kò fi wọ́n lẹ̀ oní tíátà bo ni ah ó ní ẹjọ́ bíga bá sì lọ́gá wa á bẹ̀rẹ̀ sí ní ka national item wa ta máa ń lò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní ká ṣe ìfagbà hmm. ẹni sùúrù dàbí oní dà inú ẹrù wa ọba àbọ̀ ń bẹ̀ ọba àwọn aṣọ ògùn bẹ̀ ọbí ogun tàfin ògùn gangan ni ògùn hmm, fíìmù ni wọ́n bẹ̀rẹ̀ sí dákọ̀ pé ní kókó ọmọ bíga bá sì yẹn ni àmọ́ ah, mọ́ kókó ọmọ bíga bá sì bá tọ́nu à ah, kókó ó bá jẹ́ ní tí mo mọ̀ lóòótọ́ ọba ní tíátà ni ẹnìyẹn ló yọ mí àtàwọn ọ̀rẹ́ mi kódà mo délé mi lè sọ fáwọn òbí mi torí ọ̀hún fi taratara gbà kí iṣẹ́ tíátà mo ní aláksidẹ́ǹt lójú ọ̀nà ni hmm. ó jẹ́ ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé nínú ayé mi lọ́dún two thousand and six Ah, ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín jẹ́ ká mọ̀ ẹ́ jẹ́ kí n mọ̀ ẹ́ kí ìwọ náà mọ̀ mí. àìwọ wa lòdò lónìí ó lọ gbẹjà ńlá wa àlejò wa ṣé gbogbo ara lè lè mọ̀ yín kí ni orúkọ yín. ẹ ṣe sáré lótú orúkọ mi ni Akórèdé Adétọ̀nà. Hmm, Akórèdé Adétọ̀nà ah, ah, olórúkọ ńlá Adéyìntọ̀nà ẹ̀tún kórè wọ̀lú ẹ̀jẹ̀ kiri náà tẹ̀ mí lọ́wọ́ o. bàbá wa nínú eré orí ìtàgé kí ni orúkọ ìnagijẹ tẹ̀ ń jẹ gangan. Ah, tó kókó làwọn èèyàn máa ń pè mí. okó. bẹ́ẹ̀ ni. kókó lẹ́gùn yán sùkú lẹ́gùn àgbàdo. bẹ́ẹ̀ ni. kókó kókó kókó bó o lorúkọ kókó bó o ṣe wáṣà gangan. ẹ ṣé dúpẹ́ ní ọdún 2002 a lọ ya sinimá kan lọ́nà ìjẹ̀búgbò àwa ní accident lójú ọ̀nà yẹn so àpáta wa ní accident orí ni mo fi ṣèṣe sàtórí mhm. yẹn wá wú wọ́n ṣàlọ́ tírì tiwa ìgbà tí máa dé location kọ́lọ́n fọ́n kẹ́ ọ̀gá wa kan eh, ara kan gúdù wọ́n bẹ̀rẹ̀ sí ní fi mí ṣe ẹ̀yẹ kókó sárí kókó sárí ah, mo ṣáà ń bínú pé ah, ẹ má ń pè mí bẹ́ẹ̀ mọ́ àṣefí mi yẹn tán lẹ́yìn ọdún kan sígbà yẹn Eh, ìkọ́nà àwọn legend wa náà eh, Gbẹ̀ngà Adébóyè kọ́lọ́n fọ̀rùn kẹwọn wọn kú afẹ́ lọ ṣe artist night fún wọn nínú LTV eight Sàká wà ń bẹ̀ bí after one to two lóru ṣá Pasuma wa bẹ̀rẹ̀ sí ní bọ̀ sáà tí rọtí rọtí Paso ń bọ̀ ó Paso ń bọ̀ ó tún sọ ìgò same place ni gbẹ́njú ti wá bá mi sáà ah, ah. tí bẹ́ẹ̀ tí wá wú pẹ̀lẹ́ sí ní pé kókó sáré gògó sáré kókó sáré àmì láì kókó yẹn mi láì kókó yẹn o àwa lọ ṣúùtì fíìmù kan ní ìbàtẹ́fin bàbá ẹ̀dá wa sọ pé ah, wa kí ló fi gbé Kókó Sárí mo ní àtórí ah, ah, Kókó Sárí yẹn ó ṣe kúkú máa jẹ́ kókó nìkan hmm. àfi tẹ́ni gbọ́dọ̀ fi nǹkan sọ lọ́dún yẹn lọ ní two thousand and two yẹn hmm. mo bẹ̀rẹ̀ sí ń jẹ́ kókó yẹn látọdún yẹn yẹn. ó lágbára ó lágbára so ọ̀nà tí kókó gbà wáyé gangan nìyẹn. bẹ́ẹ̀ni kókó bẹ́ẹ̀ni ẹ ṣe àlejò wa ẹ àlejò wa ẹ jọ ṣé a lè mọ ọjọ́ orí yín báyìí. ah ẹ ṣe gan ọmọ eighties ni mí ọmọ eighties ni mí sà. eighties. bẹ́ẹ̀ ni. kí ni ìtumọ̀ eighties. àwa tá a bí ní eighty. eighty. bẹ́ẹ̀ ni. Ah, eighty. bẹ́ẹ̀ ni. nǹkan kan ti ń dàrú mọ́ mi lójú o. nínú ọ̀rọ̀ yín ẹ̀ ń sọ̀rọ̀ two thousand two kìíní kan. Mm -hmm a jẹ́ pé ó ti pẹ́ díẹ̀ tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. tẹ́ bá jẹ́ ọmọ eighties bí ọdún mélòó lẹ ti wà lẹ́nu iṣẹ́ o. ẹ ṣe ṣe rí iṣẹ́ tíátà jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí gan nígbà tí mo wà ní primary school ni mo ti lọ bá ọ̀gá mi kan Olúmídé Ọmọṣẹ́bí ni mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn káàkiri ìgbà tó wá di ọdún 1999 ọ̀gá mi yẹn wá travel ó lọ sí Kútọ́nù ó lọ ń ṣe olúwa mo dẹ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ tíátà yìí lọ́pọ̀lọpọ̀ wọ́n lọ jọyìn adédàmọ́lá ajíbóyè tí gbogbo ayé mọ̀ sí big abas wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn káàkiri tàbá ní ká wò ó sí i tí mi ò bá ní bulo ní wọn náà ká ní twenty five years ṣá. twenty five years tí mo ti wà ní movie industry. ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí. twenty five solid years. bẹ́ẹ̀ ni. ah ah ó lágbára ó lágbára ẹ wa ọmọ bíbí ìpínlẹ̀ wo gangan lẹ jẹ́ ní nílẹ̀ Yorùbá wa ẹ ṣe ọmọ àlè ló máa ń fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ ọmọ ẹ̀gbá ni mí ọmọ ẹ̀gbá olùsàbí ọmọ agbọn bàkàlà. ẹ̀gbá lé ní Ogun State. ọ̀làgbára hmm. ẹ̀gbá ilé ibẹ̀ ní ọ̀làjú ti ṣẹ̀ wá. ọmọ ẹ̀gbá wọn máa yé hmm, jẹ hmm, bẹ́ẹ̀. ẹ àlejò wa ṣé a lè mọ àwọn ilé ẹ̀kọ́ tí ẹ lọ torí àwọn tí wọ́n wà lé. ẹ ṣe mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní. Ni anti rose primary school nílùú alágbàdo nígbà tí mo ṣetán mo lọ sí premier secondary school ṣùgbọ́n mo gbé mo sá lọ́tún lọ́sì láti ka ìwé sí i ṣùgbọ́n ṣe mọ̀ pé tí ò bá sí alátìlẹyìn ọmọláńkélé ti èkó débàdàn alátìlẹyìn mi ò sí tó sì wà nínú èrò ọkàn mi wípé tọ́lọ́n bá jẹ́ kí n padà dín ńlá tí mo jẹ́ nígbàgbọ́ màá tún kàwé sí i. Hmm ọlọ́run adé ràn yín lọ́wọ́ ọlọ́run á máa fún gbogbo wa ṣe àdé ní ṣàṣetì. ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi yànnà náà díẹ̀ sí i ó tó bí ọdún mélòó àti pé bí ìgbà wo gan lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Hmm, ẹ ṣe gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún ilẹ̀kùn ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti ń tẹ̀lé ọ̀gá mi Olúmídé ọmọṣe bí àpamàbí wọn ṣùgbọ́n bàtó wá ṣe díẹ̀ sáà ọ̀gá mi yẹn ní àfẹ́màyọ̀ ṣiṣẹ́ olúwa mo á bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Big Abass láti ọdún 1999. 99 so ẹ ti wà lẹ́nu iṣẹ́ as far 99. mo ti wà ń before that ọdún tí mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Big Abass ni. ẹ nínú ìrìn àjò iṣẹ́ eré orí ìtàgé kí ni àwọn ìrírí má ní gbàgbé tẹ̀ ti ní àwọn bíi pé ah nígbà báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ hmm. tí a lè jọ sọ̀rọ̀ lé lórí díẹ̀. ah mo lè sọ oríṣiríṣi bíi twenty ṣùgbọ́n kí n má bàa bà wá lásìkò ẹ jẹ́ kí n kọ̀ sọ ètò ojú mi lọ́kàn jù ní ọdún two thousand and six ọdún tí mo ṣe freedom lọ́dọ̀ gaminan nìyẹn two thousand and six ní ẹ̀yìn freedom mi wọ́n pè wá sí artist night kan ní sáìdì ìjú ìṣàgà ṣùgbọ́n mi ìmọ̀nà yẹn dáadáa èmi àti àwọn ọ̀rẹ́ mi mẹ́ta wọ́n ní ká torí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo lè ṣe stage performance dáadáa ṣàtàwá kọ àwọn costumes àwọn aṣọ oògùn tá a fẹ́ lò ìbọn tá a máa ń lò lábúlé àwọn culture film wa yẹn àpò dání sat gbàdé pé night là ń lọ akúrò níbi after ten gbàtà máa fi wọ ibẹ̀ yẹn kíni là ń lọ ìṣàgá là ń lọ ọ̀tọ̀ níbi tá mọ́tò bí tá a wọ̀ hmm. sàpàtà máa dádúgbò yẹn àwọn olè yẹ̀ṣẹ̀ rọ́ọ̀bù tán tó ṣe àwọn èèyàn léṣe gan àwọ̀ mọ̀ so at ọwọ́ ẹni tí mo ti lọ béèrè ọ̀nà ó kọ̀ dì mí mú ni pé mo ti mú kan náà àwọn olè yẹn o àti wàbí after twelve ló bá a bọ́dà mo ń béèrè ọ̀nà lọ́wọ́ yín ni o lè báwo eré ni ká tó ṣẹ́jú pé àwọn èrò ti jáde sí wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nà wá hmm. ṣùgbọ́n torí mi mo ṣíwájú igi tó kọ́ bà mi ìmọ̀ kankan mi mọ̀ pé mo ti faint nǹkan tó kọ̀ mọ̀ mi lájú ni wípé wọ́n ń da mi sí mi àṣepó mi kọ́ pẹtrol ni wọ́n fẹ́ sun àwa mẹ́tẹ̀ẹ̀ta kò wá sí ṣàna ẹni tó wà lọ pè wá kó lọ mú ṣàna wá ìyẹn wá jó tíátà bí yẹn ṣe dé ó ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ onítíátà ni wà ẹjọ́ ẹ̀yà ni kò fi wọ́n lẹ̀ onítíátà bo ní ah ó ní ẹjọ́ big abas lọ́gá wa á bẹ̀rẹ̀ sí ní ká national item wa ta máa ń lò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní ká ṣe ìfagbà hmm. ẹni sùn wíwọ́n ìbọn tíátà làwọn ní lóòótọ́ id card dà bẹ̀rẹ̀ sí ní id card mi ò rí inú ẹrù wa ọba bọ̀ ń bẹ̀ ọba àwọn aṣọ ògùn bẹ̀ ni hmm, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dákọ̀ pé ní kókó ọmọ big abas yẹn ni àmọ́ kókó ọmọ big abas bá tọ́nu ah kókó ó bá jẹ́ ẹni tí mo mọ́lò tó bá ní tíátà ni ẹni yẹn ló yọ mí àtàwọn ọ̀rẹ́ mi kódà mo délé mi lè sọ fáwọn òbí mi torí ọ̀hún fi taratara gbà kí iṣẹ́ tíátà mo ní aláksidẹ́ǹtì lójú ọ̀nà ni ó jẹ́ ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé nínú ayé mi lọ́dún two thousand and six. Hmm, ó lágbára yorùbá ní ìrírí ṣàgbà ọgbọ́n ìrírí làgbà ẹ̀kọ́ ìrírí ṣe pàtàkì mo fẹ́ kẹ́ bá wa tún tú ìsúdísàlẹ̀ ìkòkò hmm. láti kọ́ àwọn tó ń wà ní lọ́gbọ́n kí ni àwọn nǹkan tó tún fẹ́ ju lè ta ti gbọ́ lọ tí ó lè jẹ́ káwọn èèyàn èèyàn padà ronú pé iṣẹ́ làwọn pípò yẹn ṣe ẹ jẹ́ káwọ̀ wọn ẹ bá tẹnu bọ̀. olóòtú ẹ ṣe gan èrè pọ̀ lóríṣiríṣi ká má bàa bá òpó lọlé olóògùn ní ọdún kan wọ́n ní ká wá ṣe stage play wọ́n pa abúlé yẹn ní wọn kọ lọ́kìn ẹnìkan ló kú àgbàlagbà lẹ́ni wọ́n ní ká wá ṣe stage play bẹ́ẹ̀ so that àwa débẹ̀ mo yẹ bọ́ta mo bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ torí ní wọn bá díẹ̀ mo mú àwọn èrè ọlọ́fọ̀ ṣe àbáwọn àbúrò ìdí ẹ̀bẹ̀rẹ̀ sí ní ó dé gúdo ẹ̀bẹ̀rẹ̀ sí ní pọ̀ ibi kíní wọ́ọ̀kì nìkan nǹkan wá ṣàṣùn lẹ́sìn ó hàn ah, lóòótọ́ máa ná fáwọn iléeṣẹ́ àgbẹ̀ ìbẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mi nìyẹn aṣàbẹ̀rẹ̀ ah, sí ní ṣe lọ ṣe lọ ṣe bàtọ́ yá ta ló ń wá àwọn eléyìí ti lẹ́sìn báyìí bí àwọn tó ń ṣe patricia bá mi ní èyí síbọ̀dá ó ti tó ẹ̀kú ayé kó ń gbàjà yìí àti wọn á gan pa síbẹ̀ èmi àti ẹni tájọ́ wọn àtàwọn fún ìsìnkú ọkọ̀ wáyé fẹ́ kú ó tó one hour ìrẹsì bẹ́ẹ̀ ni gbóni pàtí lọ bu omi nìyẹn ìrẹsì ní fomi lé wa nìyẹn bí ká ẹ kó jáde ah kí ló dé ń disturb àwọn èèyàn náà wọ́n fẹ́ pé orin kí ni orin ò ṣe bẹ́ẹ̀ yín gbọ́dọ̀ fún bí disturb ẹ̀ kí lọ ah ọjọ́ yẹn dún mí gan abalọ̀ jókòó kò sóhun tá a máa fọ mọ́tò lábúlé yẹn ah bàtílẹ̀ mọ́lá ọjọ́ kejì ẹ̀yin apá ẹ̀sìn pọ̀dà àṣẹ bẹ́ẹ̀ lẹ́fẹ́ ṣe ẹ̀yin lẹ́ṣẹ́ níbẹ̀ lánàá a máa ṣe fífọ̀ kan fún yín ṣùgbọ́n yín lẹ́ẹ̀ máa bá gbá gbogbo ilẹ̀ bíbá yìí ah, ah. àti wà bíyà bíi after six lẹ ti ń mọ àwọn èèyàn ti ń dìde àwọn ènìyàn pa àwọn páàkì ṣíà lábúlé yẹn ó dà gbé eh, bí àmàlà ẹ̀bà lọ́jẹ́ tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí fọwọ́ píìkì àwọn nylon yẹn àkọ́kọ́ kò lọ kábẹ̀sì ah wọ́n àti ó gbà mí níjẹ́ gan ibi ah ṣe pé iṣẹ́ yẹn tí bá ti lo ogun kọ ibi tá wà yẹn dẹ̀rẹ̀ ọ́ dẹ̀ ń sọ̀rọ̀ àwọn artist kan tí kò tí ò ti rí lábájá rí ṣe ah mo wíṣà ẹni tó dẹ̀ ń sọ yẹn àdẹ̀síjọ wà bí irú ìjẹta wá jẹun tó bá mi nínú jẹ gan pé à ah, ó máa dà pé ìlú ògùkọ wọ àti abúlé kan wàtà tó máa jọ ń ṣe fíìmù ọmọpàá abúlé yẹn ní nìbàdàn a lọ ṣùtì ń bẹ èmi ò kí ń jẹ òkèlè rárá nígbà tí wàá gbé àmàlà wa àwọn tó ní lókèṣọ àwọn ìwà jẹun mi ò jẹun ọjọ́ kejì kò sóúnjẹ ọjọ́ kẹta àwa jẹun fún two days àjẹun rárá rárá abágbẹ́rẹ́ látàbúlé yẹn àwa rí mọ́tò tó ń ṣe mọ́tò tó kó ṣe àpàtì báyìí bẹ̀rẹ̀ sí ní tírèsì mọ́tò yẹn lọ nìyẹn tèmi bá fi àfikún sí o tèmi bá fi àfikún sí o ó tó ká ní ibi irú ó tó ká ní Òṣòdì sí mile two tá a fẹsẹ̀ rìn torí pé a máa rún jẹjẹ níbẹ̀ bá a ṣe máa dé rẹ̀ báyìí wọ́n ti wọ́n ti ṣe patí tán ah ṣé ẹ̀dọ̀ kó bọ́ ojú wa ń sìn yìí wọ́n náà kàn fi ṣe pé sàárà ni wọ́n fẹ́ jókòó àdúrà lásán ni tó kú bá kú wọ́n máa ń dàkàrà sórí sàárè àkàrà ẹni alọ́kó Oh, tá a oh. bẹ̀rẹ̀ sí ní jẹ tó dẹ̀ mọ́ máa jẹ́ tó wàá fẹ́ ṣe fíìmù àìmọyemọye bẹ́ẹ̀ tó oh, ti ṣẹlẹ̀ sí wa tí wàá bẹ̀rẹ̀ sí ní sọ́ra tẹ́ni di wọ́n máa sóríṣi tí ò ní jọra wọn tó jẹ́ nǹkan tí ebi tó máa ń rántí rẹ̀ bí ah, iṣẹ́ yìí a má jẹ́ kí n ṣe mọ́ ó ti sú mi. ojú ti rí kí wúrà ò tó dán ó ti la nǹkan kọjá bàbá wa gbogbo ẹ̀ sì wá lọ bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ ǹjẹ́ tí ẹ ti gbìyànjú láti ṣe sinimá kankan tó jẹ́ pé fúnra yín lè gbé jáde. wọ́n ti tíráyè o mo ti ṣe o ẹ pé màá kọ́kọ́ ṣe sinimá two thousand and six náà ni mo kọ́kọ́ ṣe sinimá pípé èmi mo ní fíìmù yìí o mo pè ní aróníkà ìbáyìí mi ò tí máa direct bọ̀ pé màá kọ́ direct fíìmù pé fíìmù mi ni o mo yà yẹn ní two thousand and seven mo pè ní ìrànkilẹ̀ ìyẹn mo fẹ́ sọ pé o introduce mi tó fi mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ Kóredé Adétọ̀nà ní two thousand and seven ṣùgbọ́n bàtà ìyá fíìmù yẹn ó break torí ààrẹ olúmọ̀lọ́wọ́ mo ṣáà tí títí mo ṣáà dúpẹ́ fún Ọlọ́run pé lọ́dún two thousand and eight ó jáde ìyẹn bàtọ́ àti twenty thirteen mo ṣe mí mo pè yẹn ní mo pè ní òrìṣà wúrà lẹ́yìn yẹn bàtọ́ di twenty fifteen mo ṣe mí mo pè ní lójú iná kọ́ bàtọ́ di twenty eighteen mo ṣe mí mo pè ní alápàájì kí n tó wá ṣe wá ṣe tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo pè ní kámú. kámú. bẹ́ẹ̀ ni. Hmm. láti ìgbà tá a ti wà lórí ìjókòó yìí tí inú mi kàn dùn torí mò ń gbọ́ oríṣiríṣi ìrírí má ní gbàgbé àwọn nǹkan tó jẹ́ pé téèyàn bá ti gbọ́ ó lè mú kéèyàn gan rò pé ah síbẹ̀ ní yìí náà le tó ni torí oríṣiríṣi là ń gbọ́ ṣùgbọ́n níwọ̀nba àwọn tẹ́ ń sọ jáde lẹ́nu yìí ó jẹ́ ká rí i pé iṣẹ́ akọni ni hmm. kì í ṣeré torí àwọn èèyàn ní wọ́n ń ṣeré wọ́n ń ṣeré hmm. ṣùgbọ́n eré kọ́ iṣẹ́ ni. ẹ ń sọ̀rọ̀ nípa sinimá kan kámú kámú ìbéèrè sì pọ̀ tí màá béèrè o ṣùgbọ́n mo fẹ́ káyà síbẹ̀ hmm. kí ló ṣokùnfà kámú torí ìgbà tí èmi náà wò díẹ̀ nínú sinimá yẹn mo rí pé kò kì í ṣe sinimá lásán bóun ni kámú ṣe jẹ́ mo fẹ́ kẹ́ bá wa sọ ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ kámú ẹ ṣe ṣe rí sinimá kámú ìtàn tó rọ̀ mọ́ pọ̀ gan ìtàn gbésí ayé ni gangan ni kámú yẹn mo máa ń sọ kinní kan kọ́lọ́ ń jẹ́ kí n lẹ́nu ọpẹ́ nu ṣe tí àwọn kan bá ní òṣèré lóhun kò sí aburú tó máa ń ṣẹlẹ̀ sí òṣèré tí ó ti ṣẹlẹ̀ sí mi rí mi ò dé ẹ̀wọ̀n rí o kí ọlọ́run má jẹ́ kí n dé ẹ̀wọ̀n gbogbo aburú tó máa ń ṣẹlẹ̀ sí òṣèré ló ti ṣẹlẹ̀ sí mi rí wọ́n ti tì mí mọ́lé torí fíìmù yìí mo ti jìyà torí fíìmù yìí ètò wa burú jù ní ìgbà tí mo pàdánù ìyàwó mi. Hmm. Hmm. ẹni tí ìjà ò bá ló ń pè é lọ́kùnrin hmm. tó bá ní kéèyàn gba kámú ìṣẹ̀lẹ̀ aburú ló ṣẹlẹ̀ sẹ́yìn yẹn. ṣé rí mi ò rówó yùn ọ́ lọ́wọ́ níṣẹ́ tí mo ń ṣe ìyàwó mi nìkan ló dàbí alátìlẹyìn mi ó dúró tì mí gan tí bá ti ń ronú pé ah, ó kí n ti gòkè gbogbo àwọn tájọ jẹ́ sàwáwù tẹ́lẹ̀ kọ́ bá ti rìn mí á ní mi ìrẹ́lẹ̀ inú fíìmù ìṣó ń tẹ́ta lè lé yìí ṣá. bó iṣẹ́ ìdí sún mi jàre ìyá mi ló máa ń fún mi ní òpó ìfọkànbalẹ̀ ó máa dáa ó máa ṣe gbá ọmọ mi wà ti ń lọ bí five years àbí àwọn akẹ́kẹ́ ti bímọ ọlọ́mọ iná ó ti dàgbà tó nà pọ̀tẹ́ mi ń wo condition bí nǹkan ṣe rí torí nǹkan ò rọrùn rárá kọ́lọ́njú rọrùn fún wa ìyá mi wá lórí ilé ọmọ mi yẹn mo wà bíta tí ń shoot fíìmù lọ́ba pè mí ah, ó wá successful but ọ̀nà lose baby yẹn hmm. mo yà sínú fíìmù yẹn náà nìyẹn eré ni àwàdà ni ó ní ìyàwó mi pé kidney ò ṣiṣẹ́ mọ́ ṣé sílò kan sí ẹ̀sìn pẹ̀lú kidney eré ni àwàdà ni bá ṣe wọ́ nìyẹn o kí má bàa bá òkú lọ lólòwò bí mo ṣe pàdánù ìyàwó mi nìyẹn hmm. ah ó jẹun má lè gbàgbé tí mi ò lè gbàgbé láyé mi ọjọ́ tínú mi bàjẹ́ jù lọ́jọ́ tí mo ti dúró ilé ayé nìyẹn ah bàtó wá kú tán ọ̀n tí wàá gbé òkú ẹlẹ́fun mi ní general hospital tó kú sí yẹn wọ́n ní kí lọ́ọ́ máa wá owó tó lé ní mílíọ̀n kan wá. lájú owó ta ti ná yìí àwọn àna mi ti ta mọ́tò lórí ọ̀rọ̀ yìí bí wọ́n ta ní láti tà tán. sàkóńwá bẹ̀rẹ̀ sí ní gba àwọn online loan lọ́tún lọ́sì wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pé tó bá ti gba loan tó bá ti pẹ́ wọ́n máa mẹ́sẹ̀jì àwọn èèyàn ṣe mọ kórè dájẹ́ tọ̀nà yìí ó jẹ́ máa ń gbèsè o ṣe mọ kí ló pẹ́ rí o àwọn kan wá pè mí pé à ìyẹn kan ní fún ẹ lówó àfi tó máa ń tọrọ ẹ jẹ o torí kálukú orin pé tèmi tómi lẹ́rù làwọn máa kọ àfi kó o wá bó ṣe fẹ́ yà ní sinimá ah ní ìlówó tí màá fi ya sinimá yìí làwọn yẹn bá dúró pé a máa ràn ẹ́ lọ́wọ́ mo ya sinimá ká mú nínú ìrora mo yà nínú ilà ìlọkàn mi ò balẹ̀ ṣùgbọ́n mo ṣàwọ̀ pé ọ̀nà mo lè gbà láti fi lè wá owó àti pé láti lè kọ́ mọ ability nǹkan tí mo lè ṣe òun ló bí sinimá ká yẹn òun ṣe fíìmù tí mo plan fún láti yà but mo ṣáà fún Ọlọ́run ṣá torí kámú yẹn ó tún introduce mi dáadáa táwọn èèyàn fún ọmọ pé èèyàn kan wà tó ń jẹ́ Akóredé Adétọ̀nà ohun tó bí sinimá kámú yẹn. ó lágbára ìṣẹ̀lẹ̀ ńlá ni ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé àdúrà tí màá gbà fún àtẹ̀yìn àtẹ̀mí àtàwọn tó wà lé ni pé ìṣẹ̀lẹ̀ kámú kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ìṣẹ̀lẹ̀ tí a ṣẹlẹ̀ sí wa táfi di pé ẹ̀ẹ́dà kámú ọlọ́run ló mọ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ kí gbogbo àrí ṣe wá rí eléyìí tó ṣẹlẹ̀ sẹ́yìn ọlọ́run ní jẹ́ kẹ́yìn rírú ẹ̀ mú dáadáa lẹ́tọ̀ mọ́ máa rí látàsìkò yìí lọ lórí sinimá kámú náà ẹ̀ ní kábàámọ̀ kì í ṣe síwájú sí àlejò wa mo fẹ́ padà síbi tí a ti dúró lẹ́ẹ̀kan lórí ìbéèrè wa nínú àwọn sinimá tẹ́ ti ṣe àti tẹ́ ti ṣe tẹ́yìn èwo gọgọgọgọgọ ni ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé kan wà tó ń jẹ́ Koko, hmm. sinimá tí mo ni mo yà ní two thousand and seven tó jáde ní two thousand and eight yẹn ìránkílẹ̀ òun ló introduce mi sáwọn èèyàn ṣùgbọ́n nígbà yẹn kò sí alátìlẹyìn kankan ṣe àwọn pé kò sí nǹkan tó ń jẹ́ star ju continuity lọ tó bá wo fíìmù kan nítorí ti dùnjú ní pé kí wọn tún sáré ṣàwọn míì kó ṣàwọn míì kó ṣàwọn sinimá míì tó dáa ju ti àtẹ̀yìnwá lọ mo ní lọ́kùnrin àti àwọn sinimá míì tó dùn tó tún dáa ju yẹn lọ ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ ṣé àbẹ̀sí ni bẹ̀sí ni kópa tí máa lọ sí location mi a lè lo ẹja rí Mohbad tí lóòótọ́ bọ́tò kì í ṣe star now ó tẹ̀ wá débi pé Mohbad kọ sinimá fún ẹnìkan sinimá yẹn wá dùn ó dùn dáadáa gan wá ń wá owó kiri ó wá fún lówó ọjọ́ tó fún lówó ni mo mọ̀ pé mi ò kì í ṣe star yẹ kó wá fún náà advice pé tálífẹ̀ bẹ̀ direct fi mi ní àkórè dáadé tọ̀nà ìyẹn kẹ̀ kó ọmọ járe jábẹ́ wíyàn kan tó mọ̀ ah, ó wà ní ọjọ́ tí inú mi náà bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí mo kàn gbọ́ pé àwọn tí ń ṣù ti ṣe yẹn mú láéláé ọ̀hún lè ṣù tẹ èmi mo kọ sítórì èmi mo sọ bá ṣe máa rówó lọ́tún lọ́sì ọdún tí ń ya fíìmù ni à ah, wá dùn mí gan wípé ah, àfikẹ́yàn ológun kọ ní iṣẹ́ wa yìí o àfikẹ́yàn ológun kọ o àfikẹ́yàn ológun kọ o àwọn èèyàn wá dẹ̀ ń gba kọ̀rọ̀ dóyá wọ́n ní àṣẹ ah, kọ̀ọ̀kan wà tó ṣòro ṣe fọlọ́run ni gbogbo tí máa ń tẹnu mọ́ ni wípé mi ní bọmọlúwàbí mi jẹ́ o torí mọ́ mi máa ń kọrin kan fún mi o ó lè pẹ́ ó o wà padà ọlọ́run àgbégbó adébẹ̀ àdẹ̀gbẹ̀yìn débẹ̀ ẹ kò wá sí bó ṣe wù kó le tó ká má rọjọ́ kan dùnnú kò sí bó ṣe wù kó le tó ká má rọjọ́ kan bànújẹ́ nínú gbogbo ìrìn àjò yín láti ọdún tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ títí di àsìkò yìí ǹjẹ́ a lè rí ọjọ́ kan àbí nǹkan kan tó múnú yín dùn jù rí. olóòtú sẹ́ẹ̀ fún mi láyè láti kọrin kan ah. kí lè fi sọ nǹkan tó wà lọ́kàn mi. àyè yín o bá ti lè kọrin dáadáa. ẹ ṣé mi mọ bó ṣe máa ń kọ bọ̀ tí màá kọ́ ní bó ṣe yé mi ẹni ọlọ́run mi mo bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé mo ti ń bá wọn yọ̀yọ̀yọ̀ o ọlọ́run mo bẹ̀ẹ́ fún mi ní ọjọ́ ta ó yọ fẹ́mi náà o hmm. ẹ̀gàn yìí máa pọ̀ ju ojú wa ń tì mí ayérayé wa múnú mi dùn kí n lọ́jọ́ ẹ̀yẹ jẹ́ kán kémi náà láyé mi kú oríire hmm. ọjọ́ tí mo lè nínú mi dùn ni ọjọ́ tí mo wà ní location tó ń pè mí pé mi bímọ tẹ́ bá wẹ̀ máa gbé kò ń ṣe ọ̀rọ̀ film industry ọ̀rọ̀ personal kíni ni ọjọ́ tí inú mi dùn ọjọ́ but lára ọjọ́ tí inú mi tún dùn jù ní ọjọ́ tó fún mi ní award a máa ṣe competition kan ó dàbí pé fourteen local government ni yàrá sí ní fourteen local government yẹn àwọn tó máa act máa lé ní eight hundred hmm. ṣé mo pẹ́ tó bá gba nọ́mbà ten gan ọ̀gá yẹn ọba mi pé ìwọ ni the best actor tó kú jùjù. wow. ó yẹ kí inú mi dùn káyọ̀ mi kú ṣùgbọ́n oṣù kẹta tíyàwó mi kú ló bọ́ hmm wọ́n yìí fún mi náà mo ń sunkún ni báwo ni ìbá ṣe dùn tó kí àwọn ìdẹ́wà ń bí báyìí hmm. torí lára nǹkan tó máa sọ fún mi pé lọ́kọ́lẹ̀ ọjọ́ kan wà tó máa bẹ̀rẹ̀ fún ìgbà awọ́dù wàá gbà níbi wàá sọ́dọ̀ gbà lókè òkun hmm. lára ọjọ́ tí mo bí dùn jù mí. ẹ ṣe àlejò wa ẹ ṣe ẹ ṣe ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè tó jẹ́ ìtẹ̀síwájú fún gbogbo wa níbi tí a délé ni àti níbi tá à ń lọ ojú wo ni ẹ fi ń wo sinimá yorùbá àgbéléwò àti youtube youtube tí ó jẹ́ pé òun ni gbogbo ayé tó ń ta sí níbi tá a dé dúró ojú wo lẹ fi ń wò ní ọdún mẹ́wàá sí àsìkò tá a wà ẹ ṣe wọn ní wípé tábánikà wo twenty two thousand and thirteen sísìn ẹ máa pé film industry ó ti change face gan ojoojúmọ́ là ń improve sí ṣùgbọ́n àwọn kan wà tó hàn sí ní industry wa yìí bọ̀tà àwọn náà rówó ṣòwò tọkọ̀ tí a fíìmù yẹn bá ní à ah, yorùbá fíìmù òkè ní mẹ́ni tábà ti gbọ́ báyìí báyìí ló máa hẹ́ǹdì sí tí àwọn association wọn bá lè bá wa correct àwọn yẹn kọ́ máa bá padà bá kíní yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wo fíìmù sìn èmi ń wo yorùbá fíìmù kòríà fíìmù lè máa ń wo àwọn ọmọ yorùbá dẹ̀ ni ah, èmi ń wo yorùbá fíìmù india fíìmù lè máa ń wo jẹ́ tábà ti gbọ́ báyìí àti mọ́ tó máa ti correct yẹn ó dá mi lójú pé next coming ten years industry wa máa dùn gan torí wípé ah, yorùbá industry à ń gbìyànjú o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ ní talent wọn kò sónú ìrànlọ́wọ́ ibi tí ìṣù wa nìyẹn àwọn kan wà tó mọ fíìmù yẹn kọ dáadáa tán dẹ̀ mọ̀ ọ́ yà dáadáa pọ̀ tó rẹ́ tó máa ràn wọ́n lọ́wọ́ pọ̀tà àwọn tó ti wá yó yẹn orúkọ mi máa ta àbá ya ẹni à tó a ti rí pé mi mo wà ń bẹ́ ó máa lọ àtàbà ti correct gbogbo àwọn yẹn let's come in ten years mọ̀ pé Yorùbá industry àtúnisí level yìí mọ̀. ẹ ṣe àlejò wa a ti ń fẹ́ẹ̀ débi tí ọ̀rọ̀ náà ti ń déyanjú lọ díẹ̀díẹ̀ àlejò wa kí ni kí àwọn olólùfẹ́ yín kí ni kí wọ́n máa retí báyìí látọ̀wọ̀ yìí. kọ́ máa retí best of Akorede Adétọ́nà màá mo jẹ́rìí pé lẹ́yìn sinimá Kámú yìí sinimá tí mo máa ṣe táwọn ayé máa wò mi ò ní disappoint wọn kọ́ máa retí sinimá tó dùn tó dáa tó jẹ́ wípé lẹ́yìn ọdún mẹ́wàá sí ni àwọn ètò lè máa tún wò èmi máa fẹ́ ṣe sinimá níṣe wípé kò ní bí àkíláyé ń wọ́n ti yìí àwọn èèyàn wọ́n ń ṣí lórí social media wọ́n ṣe kí nìkan èmi wà áfta yẹn mo wà áfta wípé ẹ̀kọ́ wo kíní yìí fẹ́ kọ́ wa ẹ ká sọ̀rọ̀ kádà bíi prophet pé ah, nǹkan tó gbọ́dọ̀ yẹn ti yà sí mùsùlùmí ní ten years ní seven years òun ló wà ń ṣẹlẹ̀ ní ìsinyìí ká máa rántí pé gbogbo ohun tá a bá ń kà ní láyé ọjọ́ kan wà tá a máa sùn tá a nìyí lára nǹkan tí màá ń rò nìyẹn pé mo fẹ́ di superstar mo fẹ́ lọ lóyìnbó mo fẹ́ gbà wọ́ọ̀dù ọjọ́ kan wà ilé ọjọ́ kan máa ṣú tí ò ní mọ́ lójú mi àbí kílẹ̀ ọjọ́ kan mọ́ tí ò ní ṣú lójú mi ṣàtọ́ wọn jẹ́ kí n fẹ́ wo pé kí ló fẹ́ máa sọ lẹ́yìn mi àti sinimá tí mo máa kọ lẹ́yìn lè mo ya kámú nínú pressure nínú pé ọkàn mi ò balẹ̀ mo fi ya kámú tẹ wo kámú yẹn ọ̀dínà ah, rubbish ló ṣe sínú ẹ̀nà no pẹ̀lú pé nǹkan tó tí mò ń face lásìkò yẹn tí mo fi yà àti fíìmù tí mo wá yà ní ìfọkànbalẹ̀ kí wàá mo fẹ́ yà síbẹ̀ àti kọ́ máa retí best of Akorede Adétọ́nà. ẹ ṣe bàbá ẹ ṣe kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn ẹgbẹ́ yín pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n sì ń bọ̀ nínú iṣẹ́ yìí. ṣe ẹ àmọ́ tó fẹ́ fáwọn yẹn wá ni wípé kó jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká bọ̀wọ̀ fún ọjọ́ orí ká bọ̀wọ̀ fún aṣíwájú wa àwọn kan wà bí wèé mi ń sìn ṣe ọmọ ọmọ kékeré ní mi gangan lọ́jọ́ orí but àwọn kan wà bàbá lọ́jẹ́ tẹ́mi bá ti respect wọn mo fara mi ṣàpèjúwe ni o tí bá ti respect wọn gẹ́gẹ́ bí àgbàlagbà káwọn náà máa respect bí ah, ọmọ yẹn lọ́jẹ́ ti pẹ́ ibi iṣẹ́ yìí o àwọn kan wà tẹ́jẹ́ pé ti lógún kan ibi iṣẹ́ wa yìí àti wọn máa fi who this one ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àwa tá à ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ ká bò ẹ jẹ́ ká dẹ̀ máa gbàdúrà dáadáa àwọn kan believe lórí pé mo lè ṣe anything láti débẹ̀ tó bá ṣe anything láti débẹ̀ àwọn kan ti wà ń bẹ̀ lánàá àwọn kan máa wà ń bẹ̀ lẹ́nìí àti kò jẹ́ kí n ṣe títí láéláé kò sẹ́ni náà tí ò ní dẹni àná mistake táwọn yẹn wá ń ṣe nìyẹn kò sọ́gbọ́n tó fẹ́ dá sí tí gbà ò bá gbà ikú máa gbà àti gbogbo apáta la máa tán ṣé gbogbo ata fẹ́ di star àbá fẹ́ lórúkọ yìí kándù lámúdání o ọjọ́ tá bá ti tán sí káńdù wa báyìí gbà sínú wa máa dùn bí káńdù mi ti tàn pọ̀ tó bá nírò yìí o gbọ́dọ̀ mọ̀ pé káńdù tó mú dání ẹ̀ ń yọ lójoojúmọ́ sati either you like it or not èmi ní superstar lé ní àwọn tó wà ń bẹ̀ lánàá dà sati àwọn tá a ti di star ẹ jẹ́ ká fọmọlúàbí talent is not enough tó bá ní talent gbọ́dọ̀ tún wà lóyà kó jọmọlúàbí kó fọmọlúàbí kún nǹkan tó bá ń ṣe ó lè pẹ́ àwọn olóòótọ́ kì í lẹ́ni lára nǹkan tó affect àwa nìyẹn o sati èmi náà kan mo dá o gbogbo àlèyàn burúkú hmm. ẹni tó náà bá pàṣẹṣe ẹ̀mọ́ nìkan lẹ́yìn ọ̀rẹ́ o ẹ jẹ́ ká lóòótọ́ ká ṣe jẹ́jẹ́ ká dẹ̀ máa gbàdúrà ká dẹ̀ nítorí ìgbà fáwọn tó bá ju lọ bí lẹ́nu iṣẹ́ ni o àbí lọ́jọ́ orí o pẹ̀lú gbogbo yẹn a máa padà débi tá à ń lọ. Hmm. ẹ ṣe kí a tó máa lọ àlejò wa ẹ bá wa sọ fún àwọn èèyàn tó ń wà ká máa bá wo ìkànnì yìí. Hmm. ṣe mọ̀ pé igi pọ̀ nínú gbó kó tó fi igi ọmọ gbẹgbẹ jù ṣe rí Moondew TV hmm. ìkànnì tí ó jẹ́ wípé tẹ́ ẹ bá wò kò kàn ní dàgbà tẹ́ waste time yín àkànní fún yín ní nǹkan ṣá lórí Moondew TV ẹ máa wo Moondew TV o mo mọ̀ pé inú ilé ìdábàtí wo Moondew TV ah gba kámú àdéhùn ẹ̀ mọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín láéláé ẹ ṣe ẹ̀yin olólùfẹ́ wa. mo lérò pé tàbá tún pè yín gbà mí ẹ tún jẹ wá níhò. kẹ́ ẹ pè mí nígbà ìgbà màmá jẹ ẹ ṣe inú mi dùn láti wà pẹ̀lú lórí Moondew TV ẹ ṣé gan ni. ẹ ṣé mo dúpẹ́ sá. thank you.